àlàáfíà èmi àti yín ò ní di fíafíà lágbára ọlọ́run tó dá ayé òun ọ̀hún àmọ́ kí ni àwa fúnra wa ń jẹ báwo ni ìgbé ayé wa ti rí ṣàmọ́ mumi tó mọ́ ṣàmọ́ oúnjẹ oúnjẹ tó ń fara lé gbogbo àwọn èròjà tó dára ǹjẹ́ àmọ́ ń ṣeré ìdárayá amárata kébé ẹ dákun ẹ jẹ́ ká máa pa gbogbo òfin ìmọ̀ àti òfin ìmọ́tótó ká máa pamọ́ fún àlàáfíà àti ìlera ẹ̀mí àti yín náà ni ìlera lọ́rọ̀ náà sì ni ètò tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ dókítà Mutiu Lawal láti iléeṣẹ́ aspeb naturopathy clinic àwọn náà ló wà lẹ́gbẹ̀ẹ́ mi níbi àwọn ló ti ń bá wa sọ̀rọ̀ lórí àkòrí tá à ń sọ̀rọ̀ lé lórí ìyẹn erectile dysfunction with menstruation problem ìyẹn àìlèṣedéédé nǹkan ọmọkùnrin tó ń ti àwọn ìṣòro tí obìnrin kojú nígbà tí wọ́n bá ń ṣe nǹkan oṣù wọn ẹ kú ìjókòó ẹ sì kú atótónu ẹ wò mo ti kọ́ ẹ̀kọ́ tó pọ̀ lórí gbogbo oúnjẹ tí ń sọ látẹ̀kan ẹ ṣeun mo wá fẹ́ bèrè lórí tóbìnrin náà láṣìwà ẹ ti sọ̀rọ̀ lórí ohun tó ń fa kí nǹkan oṣù obìnrin kó máa lami kó máa rùn kó máa dọ̀tí ǹjẹ́ nǹkan tẹ́ ẹ sọ yìí náà ló ń ṣokùnfà kí obìnrin máa rí menstruation tó ń ya kán pè ní heavy flow obìnrin míì tó bá ń ṣe nǹkan oṣù páàdì tóbìnrin ń lò gan ẹlòmíì ń lò tó méjì nígbà mi ẹlòmíì gan ó máa máa ya níbi pé wọ́n ṣe táàpù omi lẹ̀ kí ló lè fa kí obìnrin kí nǹkan oṣù wọn máa yà. ọ̀nà pọ̀ tí ó lè fà ní ṣókí ò ní pé aláàkọ́ ni pé kákọ́ bí ẹni eré ìsìnkú ní fibroid ìjú torí pé ọmọ ń dúró lórí uterus gbà míì tó pé yóò máa fa contraction láàrin rẹ̀ tó fi jẹ́ pé ẹ máa rí obìnrin míì yóò máa ṣe nǹkan oṣù lẹ́ẹ̀mejì lóṣù wọ́n máa ń ṣẹlẹ̀ so àwọn míì wà tó yẹ pé medication tí wọ́n máa ń lò máa ń lágbára gan oògùn kó tó di oògùn tí wọ́n máa ń lò wọ́n máa ń lágbára gan kó tó di pé wọ́n ò lo nǹkan oṣù ṣe nǹkan oṣù tó rẹ pé ọdẹ máa ń ṣe àkóbá fún àwọn nǹkan yìí tó fẹ́ pé àwọn ìjà ọ máa ń wáyé láàárín àwọn pelvic tó wà nínú obìnrin ńgbà míì tó rẹ pé wọ́n máa ń ṣe ségesège so signal yẹ ò ní mú látara nǹkan tá à ń pè ní unity of disease náà sì ni so ohun tára bá ń jẹ ń gbà míì hmm. tí disease bá pọ̀ nbẹ̀ yóò máa rùn yóò máa lami yóò dẹ̀ máa pọ̀ gan so ẹlòmíì birth control ló lò so ó lo ètò fún ọmọ bíbí ni. àwọn oògùn tó ń fètò sọmọ bíbí. so ọmọ ń jẹ́kọ́jẹ́ pé n tá n pè ní estrogen máa lò gan tó bá dẹ̀ ti lò báyẹn so prolactin máa ń high nígbà míì tó pé àwọn ségesège yẹn máa ń ṣẹlẹ̀ nígbà míì so bọ̀ ní ṣókí lórí ẹ̀ ní pé ìjẹ́ ẹlòmíì kọ́sà kéèsì àwọn ara rẹ̀ Hmm. lórí àwọn nǹkan tó ń jẹ pàtàkì jùlọ nìyẹn hmm. so ìjẹkújẹ lóríṣiríṣi ó máa ń ṣẹlẹ̀ so tó bá dé wàá ń ṣẹlẹ̀ báyẹn kó fi kó wo àwọn àárín yẹn kó yẹ̀ wò so á mọ àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀. ǹjẹ́ òun náà ló ń fa kínú tún máa ń rún obìnrin obìnrin míì tó bá ń ṣe nǹkan oṣù ó máa máa yí báyìí nílẹ̀ lẹ́ni tóbìnrin míì bá ń ṣe nǹkan oṣù ǹjẹ́ òun náà ló tún fà ìyẹn àkọ́kọ́ ẹ jẹ́ kí n kó ìbéèrè méjì papọ̀ àti wípé ǹjẹ́ tòótọ́ ni pé torí nǹkan tí mo gbọ́ gbà tí kéré ni wípé obìnrin tí inú bá ń rùn gan-an ní sisi tó bá fẹ́ ṣe nǹkan jù irú wọn báyìí ọlọ́mọ yọyọ ni wọ́n tó má máa délé ọkọ wọn. tàlákọ̀ọ́kọ́ ni pé tí obìnrin bá ní àìsàn kan tá à ń pè ní pelvic inflammatory disease lára wọ́n máa ń dà pé ní PID so infection yẹn máa ń jẹ́ kí inú wọn máa gbóná wọ́n máa fíìlì lóńbà lẹ́yìn yóò máa ro wọn ìgbà míì tómi bá fẹ́ tàn gbà míì ọmọ máa nílára láti tọ̀ ṣé pid eh, yìí kò ń ṣe àìsàn tóbìnrin kó ní ilé ìgbọ̀nsẹ̀. èsì ìdáyẹ nìkan ó lè kó ń bi omi náà ó lè kó ń bi hmm. oúnjẹ so oríṣiríṣi tí mo ṣàlàyé pé ó lè fà the unity of disease because they are foreign objects wọ́n máa ń wọlé sára èèyàn ni. ẹ máa bọ́rọ̀ yín lọ. so tó bá ti wá ṣẹlẹ̀ báyẹn so wọ́n máa inflame gbogbo àwọn pelvic tó wà ní ara bóyá uterus ni o bóyá fallopian tubes ni o bóyá ovary ni o so wọ́n máa inflame àìsàn yẹn ti wọlé sí wọn lára so contraction ti ṣẹlẹ̀ yóò wá di pé ara ó máa ní inú ó máa gbóná gbogbo àwọn nǹkan yìí ni ó máa ṣe so ìní ó fi máa ń fìlì àwọn nǹkan báyẹn tó fi wá di pé tó bá ti wá di pé nǹkan oṣù bá ti tó báyìí so torí yí pé n tá à ń pè ní prolactin ọmọ ń sábà ṣẹlẹ̀ ńgbà yẹn ìlú ẹni ẹ máa ń fìlì pé ọmú máa ọmọ ń sọmú rorò. mo sì máa bèrè ẹ máa ti dé obìnrin yẹn ó sì wà lára tí mo torí pé ọjọ́ ìmọ̀ ọmọ ń gbà mí hmm. tó pé sọmú rorò ó pẹ̀lú infection torí yí pé kàkà tí ó fi di pé yóò máa fi lè pé ibi tó yẹ kó fi lóyún yóò máa ní lọ́yàn níbi ọmọ rẹ̀ so àwọn nǹkan yẹn máa ń ṣẹlẹ̀ tí inú bá ń run obìnrin so a máa trace ẹ̀ lọ síbi intan pè ní pelvic inflammatory disease. ẹ ṣeun. so tí ẹ̀jẹ̀ bá máa ń rush lemọ́ lemọ́ lemọ́ ìjẹ́ hmm. ọmọ yẹn gan náà ṣé wọn ò ti fún ní àwọn oògùn kan tó lágbára náà a kò trace ẹ̀ náà tọrọ mọ mi wà pé wọ́n fẹ́ kó parí iléèwé kó sàtó lọ lọ́kọ hmm. ìyá rẹ̀ bọ́yọ̀ tí ó lóun ti ṣe mistake kan rí wọ́n bá lọ fún láwọn abẹ́rẹ́ yẹn so àwọn nǹkan yẹn lè fa ṣùgbọ́n tó wà ti pé wọ́n ń rọ̀ṣì báyẹn irú ọmọ yẹn ẹ mọ̀ pé gbogbo oṣù ni ẹyin release ló ń release ló ń release lọ́dẹ̀ ń béèrè ẹ̀tọ́ rẹ̀ so ìgbà míì wọ́n tó pé kò bá lo nǹkan kan irú ara ẹni yẹn dáa so ó ń dìdí ìfọwọ́èsì ni ẹ̀jẹ̀ dẹ̀ pọ̀ lára rẹ̀ hmm. so ó súnmọ́ káwọn nǹkan báyẹn ó ṣẹlẹ̀ sí i kí ó lè tètè rọ́mọ bí dáadáa. kí wá ni ṣé ó lè fa kí obìnrin tètè rọ́mọ kó máa àìsàn kọ́ pa. kó máa pamọ́ jọ torí pé àìsàn kankan ráàyè dúró lára rẹ̀ hmm. àìsàn kankan ráàyè dúró hmm. lára rẹ̀ ó ń fọ ogun àwọn àìsàn dáhùn tó dẹ̀ ń pọ̀. mo béèrè ìbéèrè yìí ẹ̀yà rẹ̀. bọ̀ ìyẹn máa wáyé pẹ̀lú pé ṣé PCV rẹ̀ ò lò sáwọn ẹ̀jẹ̀ rẹ̀ ò lò tí ó bá pọ̀ wàá lò á jẹ́ pé àwọn ọ̀dọ̀tí tí ó yẹ kó dúró nínú pelvic àti àwọn ló ń fọ̀ dànù tó ọ dáa fún obìnrin náà. ẹ ṣeun dókítà mo béèrè béèrè torí pé tí mo máa ń gbọ́ nígbà tí mo wà ní kékeré ni wọ́n máa ń sọ wípé obìnrin tí inú bá ń rùn tó máa ń yé ńlẹ̀ tó ẹ nígbà tó wà ní sísí pé irú wọn báyìí tí wọ́n bá délé ọkọ kó tó di pé ọkùnrin súnmọ́ wọn pé ọmọ àwọn apá ọmọ ọjọ́ ni ẹ ṣeun sọ múròrò tí mo ti fẹ́ béèrè ẹ ṣáà ń tì mí ẹ ń tì mí ẹ ń tì mí kí ló máa ń fa àkọ́kọ́ kí ni ìtumọ̀ ṣọmúròrò kí dẹ̀ ni ohun tó máa ń jẹ́ kí ṣọmúròrò ṣe obìnrin yàtọ̀ sí yẹn obìnrin míì wà tó jẹ́ wípé ó máa ń ní feeling pé òun lóyún especially ẹni tó bá ń wojú ọlọ́run fọmọ wọn ì tí ì lóyún ṣùgbọ́n ẹlòmíì ó máa ń ó máa ń dé àsìkò kan tó máa ń fẹ́ dàbí lára àwọn wípé bíyà àwọn lóyún àwọn àmì tó lóyún máa ń rí làwọn náà máa rí láì lóyún kí ni sọmúròrò kí ló ń fà kí ló ń fa gbogbo ilé. so ìbéèrè tí ó dáa ni tí inú mi dẹ́dùn tí mo ti ń expect kẹ́ ẹ bèrè. èmi náà mọ ó wà ní tí mo fẹ́ bí àmọ́ ẹ ṣáà mi ò dẹ́gbẹ́ kẹ́ ẹ bá gbọ́ àwọn kẹ́míkà kan wà tí à ń pè ní polatin polatin yẹ olọ́ máa ń mójútó ọmú obìnrin ìdàgbàsókè rẹ̀ pàápàá yóò máa ti bẹ̀rẹ̀ sí bí ọmọ báyìí gbàrà tọ́jọ́ ọmọbìnrin òun ni ó ti máa bẹ̀rẹ̀ sí iṣẹ́ tiẹ̀ so ọ̀dọ̀ so tó bá ti wá di yí pé abnormality wá ṣẹlẹ̀ látara yí pé intan pè ní estrogen ó release within the time tó kó tó ṣe menstruation sí uterus so nígbà tí òfèrè bá ti release ẹyin tó dẹ̀ ń expect pé kẹ́yin yẹ kó wà fertilized so àwọn contraction tí mo rúpọ́ máa ń ṣẹlẹ̀ yẹ ó sì máa ń padà ṣẹlẹ̀ náà ni mo sọ wípé a máa já wọnú ara wọn ni hmm. so yóò wá dàbí construction yẹn wọn máa dàbí ìgbà pé ibi ẹdọmẹntìrì yẹn yóò wá dàbí ìgbà pé ó wú yóò lọ lẹ̀ mọ́ ara ibi tí ẹ̀jẹ̀ ń gbà lọ táìmù gbà yẹ ẹni yẹn yóò máa fílì bí ìgbà pé òun lóyún láì lóyún. ẹ mọ̀ wá gbàgbé prolactin wa ti máa high ní táwọn ilé ìbò pípọ́n sábà pè ní hyperprolactinomia ó máa ṣẹlẹ̀ so prolactin tó bá dẹ̀ ti high báyẹ sọmúrò máa ṣẹlẹ̀ sọmúrò rẹ̀ lè ọmọ ń wáyé ní ọ̀nà tó máa ń da ń gbà mí bíi kóbìnrin ni kó wà nínú oyún òní ọmọ mẹ́tìn ibi ọmọ ìbáṣepẹ́ rí ní ọmọ mẹ́tìn rẹ̀ so bẹ́ẹ̀ ni estrogen ọmọ ṣiṣẹ́ tiẹ̀ náà lọ so but abnormality máa ń ṣẹlẹ̀ láti ibi ọpọlọ ńgbà míì níbi tí ó ti máa ń release chemical yẹn bóyá àìsàn kan ti rọ́ọ̀lù látara àwọn nǹkan tá à ń ṣàlàyé pé à ń jẹ oríṣiríṣi ló ń affect gbogbo àwọn organs wa hmm, ká máa note, ọ̀rọ̀ yẹn unity of disease so ó ti lè nípa nínú prolactin tó yẹ pé abnormality yóò máa ṣẹlẹ̀ yóò wá increase prolactin rẹ̀ so hypopolactinomia máa ṣẹlẹ̀ so ọmú rẹ̀ yọ wà máa wú kì í fà sí ẹnìkan yọ máa sẹ̀ yọ máa sẹ̀ bíbà pé ó ń sikini bíbà pé ó bímọ ọ máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so wọ́n fẹ́ pé ọmọ ń dàgbà kan lóyún tó bá ti wá di gbàrà báyìí wọ́n kàn rí pé ah menstruation kan wà ni hmm. ah, àti mi ò lóyún so ṣùgbọ́n tòmúrò wà sikini yọ wà release táìmù tó bá ti ń ṣe menstruation lọ́wọ́ tó bá ti wá parí menstruation tán lẹ́yìn ìgbà tí ovulation period bá ti lọ ẹlòmíì gan lè má ṣe ovulation ó lè má ṣe ovulation tó pé ti débẹ̀ tí ò ní òfin lè tẹ̀rọ àtọ̀ látara àwọn oríṣiríṣi àìkàn tó ń ṣẹlẹ̀ yẹn so àwọn nǹkan yẹn so kò wá ní fíìlì sọmúrò mọ̀ ìgbà tí nǹkan sọba tí wọ́n ń sẹ̀yìn bọ̀ yóò tó máa fíìlì hmm. so yóò máa gbẹ̀sẹ̀ síra wọn. ah ẹ ṣe òdòdó àkókò tí kò wá ní pampamọ́ra ní ṣókí ní ṣókí tí ń ti ní ká tó wọ abala tó kàn èso tó wà wájú wa yìí òun náà la sọ̀rọ̀ lórí ní ọ̀sẹ̀ tó kọjá àmọ́ torí pé ó tún jẹ́ ìwalẹ̀ jù lórí àkòrí tá a sọ̀rọ̀ lé lórí lọ́sẹ̀ tó kọjá la tún fẹ́ fi sọ̀rọ̀ lé lórí ọ̀nà wo ni èso yìí gbà dára fún ẹni tó ń wọ́mọ ni o àti fún ẹni tó ní kánsà àbí ní ṣókí. torí àwọn èròjà tó kúnnú ẹ̀ bíi vitamin vitamin B so vitamin B one vitamin B eight so àwọn mineral tó tún kó sínú ẹ̀ bíi calcium so n tó ní í ṣe pẹ̀lú àwọn oríṣiríṣi àwọn n tó kó sínú pàápàá jùlọ àwọn èso tí mò ń rí wájú mi aláwọ̀kọ́ ni pé ó máa ń dènà kí kánsà ó wọlé sí yàn jẹjẹrẹ. jẹjẹrẹ so torí pé sòwò ẹ rí bóyá structure kánsà náà bóyá ṣe rí lélẹ̀ so ó máa ń fẹ́ da wọn dẹ̀ rí pé wọ́n dẹ̀ máa ń dùn mí pé àwọn èèyàn wa wọn èsì bẹ́ẹ̀ patronize èso yìí so pàtàkì jùlọ fọ́gbìn ọkùnrin wa ni pé wọ́n máa ń toxify wọ́n dẹ̀ máa ń boost nǹkan ọmọkùnrin ó dáa fún nǹkan ọmọkùnrin gan pàápàá jùlọ ọkùnrin tó bá ní low sperm count tó bá ń gba ìtọ́jú lọ́wọ́ àwọn èso yìí ni a sábà máa ń recommend pé kó máa kúnnù láti máa mu. elé egungun. ẹ bẹ́ẹ̀ ni pàápàá yóò tó bá lè ṣe sí juice yóò máa mú bẹ́ẹ̀ bọ́ obìnrin so láti lè máa clean ni intestine rẹ nígbà tá a rò pé ibi tá àìsàn ti gbà wọlé náà ni unity of disease hmm. so yóò máa fi clean ni inú rẹ̀ hmm. so àwọn àìsàn yìí yóò lè máa dènà rẹ̀ bákan náà yóò lè máa clean inú rẹ̀ pẹ̀lú àwọn ìtọ́jú tó péye. obìnrin máa máa jẹ ni àbí ewé ẹ̀ ló máa máa ṣe lágbo tá a máa mú. ó lè lo ewé rẹ̀ tó bá lo ewé rẹ̀ tó bá ṣe lágbo yóò máa mú so bákan náà júìsì ẹ ó lè máa mú. ẹ ṣeun fún gbogbo ẹni tó gbọ̀ngàn ta sọ nísìn tẹ bá wà ní ipò nǹkan tí dókítà wa sọ nísìn tẹ bá rí ewé ẹ̀ wọ́n ní kẹ́ máa mú bí dókítà wa bí wọ́n ti sọ. ẹ ṣeun ní báyìí ẹ̀yin wá láti iléeṣẹ́ aspem naturopathic clinic kí ni ohun tẹ́ ń ṣe tẹ́ fẹ́ kí ayé mọ̀ ní ọ̀dọ̀ yín. aláàkọ́ ni pé a wà fún ìtọ́jú ọmọnìyàn pàápàá jọ lórí àwọn àṣà tá à ń ṣàlàyé látàárọ̀ yìí náà so pàtàkì jùlọ ni pé nígbà tá a wá rí i pé àwọn àìsàn yìí ó jẹ́ nǹkan tó ti di gbajúmọ̀ ó ti di kárí ilé kárí oko so a wá ṣe àwọn ètò kan tó pé pákéjì fún ọkùnrin gan lórí pé erectile dysfunction ṣe ẹ̀kan sùn so ó ti wà tó pé a dì páàkì ẹ̀jọ ni pé tó bá ti ní í ṣe pẹ̀lú àìsàn yìí o ẹ sáà máa fi kojú ẹ̀ bákan náà ohun tó ní í ṣe pẹ̀lú àwọn obìnrin complain kọ̀ọ̀kan táwọn náà complain so láti kojú ẹ̀ àtàwọn oríṣiríṣi àwọn àìsàn tí à ń gbọ́ káàkiri so owó tó ní ṣe pẹ̀lú rheumatism so owó tó ní ṣe pẹ̀lú arthritis kó tó di pé àwọn àìsàn ó gbilẹ̀ so ẹjẹ́ ká máa mọ root àwọn àìsàn yẹn pé ah, báwo làìsàn ṣe ṣẹlẹ̀ gan ibẹ̀ láti máa ń kó kìsì pé àwọn máa treat symptoms so torí pé tá a bá ń treat symptoms tó bá yá yóò di pé yóò wá di chronic so chronic yẹn agbára máa ń kún tó yẹ pé a tún wá máa ń mójútó lórí pé ah, nǹkan ìfẹ́ yẹ kí àìsàn kan yóò ṣe mí àbámu ah, sì fẹ́ prevent ẹ̀ so ó wà lára nǹkan tá a máa ń mójútó okay àti àwọn àdánilẹ́kọ̀ọ́ lórí pé báwo lẹ ṣe máa jẹun àsìkò àwọn oúnjẹ wo lẹ gbọ́dọ̀ jẹ so pàápàá jùlọ àwọn nǹkan tá à ń mójú tó pọ̀ lórí àwọn àìsàn tí ẹ bá ń rí pé ń complain lára so ni à ń mójútó ní ṣókí lórí ẹ̀ òun náà ni pé àwọn packaging lóríṣiríṣi lórí àwọn oríṣiríṣi àwọn àìsàn ó wà fún wa ní ilé iṣẹ́ wa. ṣé lóògùn àbí lágbo àbí ní. ní natural medicine so àwọn ewé àtegbò ìbílẹ̀ tí a páàkì ní ọ̀nà ìgbàlódé fún àwọn oríṣiríṣi àwọn àìsàn àti pé ẹlòmíín lè wà tó pé àìsàn oríṣiríṣi ni so lọ pé a wò pé ah, nǹkan báyìí la ní láti prepare fún lọ́tọ̀ yàtọ̀ sí n tá a páàkì jọ. ẹ ṣe ìbú wa ni wọn ti lè kàn sí yín àdírẹ́sì yín ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín ayélujára gbogbo ẹ̀ gbogbo lọ́n ti lè kàn sí yín. a wà ní number two Foye Street Foye bus stop Alákíá Ìbàdàn Ọ̀yọ́ state so fóònù nọ́mbà tèmi ni zero eight zero three four one four two eight five eight lẹ́ẹ̀kan sí i zero eight zero three four one four two eight five eight so bákan náà tẹ bá fẹ́ kàn sí mi ní orí Facebook tẹ bá ti tan at Dr. Aspeb wọ́n máa gbé wa lórí Instagram náà dr yẹn ṣe dr ni àbí doc àbí wọ́n máa kọ́ tán dr dr Aspeb ẹ bá aspel aspeb yẹn fún mi aspeb jẹ́ a s p e b Aspeb bákan náà lórí Facebook wa bẹ́ẹ̀ náà àti lórí Instagram wa so ní ṣókí nìyẹn. ẹ jọ bá mi pe nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí. zero eight zero three four one four two eight five eight. ẹ ṣeun kò ní jù báyìí lọ ohun ní ká jẹran pẹ́ lẹ́nu àmọ́ òun fàtọ fún ohun àmọ́ àsọ pé mú wá mú wá mú wá zero eight zero six four zero eight six seven eight nine zero eight zero six four zero eight six seven eight nine ní kẹ́ ẹ fi bá èmi sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ní ìbéèrè àbí ẹ fẹ́ polówó ọjà yín Sekinat Ọláìdé Rájí lórí Facebook Sekinat Ọláìdé ẹ̀kọ́ papọ̀ ni o lórí Instagram fún gbogbo ìbéèrè tẹ́ bá ní lórí Orísun at Orísun TV náà ní lórí gbogbo ìtàkùn ayélujára lórí Facebook o Instagram o at, or, at Orísun TV ní ẹ sì lè wo lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ fún gbogbo ẹni tí ó lè jókòó sórí síwájú ẹ̀rọ amóhùnmáwòrán máa wò ó ẹ lè wo gbogbo ètò wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín ẹ ṣáà download StarTimes on app on on star times on app kẹwàá search fún Orísun TV gbogbo ètò wa báyìí lẹ́mọ̀ wò ní kedere títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ ní àṣẹ lẹ́dùnmarè ilé òní lé wa ọ̀nà òní náà wá ọ̀dẹ̀dẹ̀ adẹ gbogbo wa lọ́rùn gbẹ̀dẹ̀mùkẹ̀ ó dàbọ̀.